وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم رمضان الله التي يقوى جمع فيها يهمي أفعله وقال لها دعوتكم أقوى رجال إكتي قتلي Àkúrawájọ́ lórí tí ẹgbẹ́ bàrà, àkúrawájọ́ lórí tí ọlọ́run bá pàṣẹ, lórí tí ọlọ́run bá fẹ́, ẹ̀yàwó kó tí ó bá rí wáyé, ó ti di ìjọsìn náà ni ẹ, àtọ́lọ́run bá fi ọmọ fọ́lá ìjà ìjọkó ilé ìjọsìn fún ọ. Tó jẹ́ pátára rẹ̀ láàyè tí ó lọ rí sí ẹ̀dá tí máa ń jẹ̀sán. Àkójọpó ìkẹ́kọ̀ọ́, ìjọkó ìgbàgbọ́ yìí lórí tọ́lọ̀ fẹ́ràn kò sí ra ní bùkátà sí ní ìgbà dé ìgbà lásìkò ní lásìkò ní tó láta jẹ́ àtọ́ ẹ̀ kápàdé nínú ọlọ́jọ́ náà ọjọ́ tó wáfẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nígbà ní wọn kò ní jẹ́ àtọ́ àwọn tó lọ sọ fún fẹ́ ìjọsọ sí ẹjọ́ báyìí dáadáa ní ẹ̀dá máa ń dábọ̀ nílẹ̀ كما ثبت في حديث الإمام عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما لما لم يرسل الله وليوم ليل رضي من كلمة جميلة مجالس الذكر فقال النبي صلى الله عليه وسلم جميلة مجالس الذكر الجنة يوم ليل سلم النبي صلى الله عليه وسلم تسوي يوم الذكر يتبع تكون ذكورة يا رب النبي ليك وشتشقون وذا قال القصي وفي الجنة قال القمص رأيك لديك الله يطلع يوم ليله ويجب أن يفيد lóṣù ìgbàtọ́ pé àwọn tí a mọ́ tàbí sí lọ́lọ́bí lápúra wá jọ ní tí ó sọ̀kọ̀fà ìgbàmìnà òun náà ní ká máa gbé yẹ̀lò lórí àní máa lù ká máa gbé ká máa jáde láti ṣe ẹ̀wọ́n ló máa lọ́wà nínú tó máa sọ́tù lánà bí gbogbo máa jábọ́ tó jábọ́ máa jábọ́ lọ́wọ́ àwọn tó wọ́n dé èyí ò jòkó bá ní ìjòkó àìsírí ọ̀sìn ìjọ̀kó tó jọ mẹ́jọ tó fi rọ́pílẹ̀ ní àmójú sọ́nà bí a wá sí láyé jẹmọ́ ìjọ̀kó kẹ́kọ̀ọ́ ìjọ̀kó ìjọsìn tó pàtàkì lọ́dọ̀ ọlọ́mọ èdè àti jẹ́ ọlọ́sọ̀rọ̀ ilẹ̀ lápẹ̀lú kàfẹ́ pé ọ̀yìn lọ sí jọ ọ̀pọ̀ àwọn ìmọ̀ mìíràn ọlọ́mọ wọn sọ lọ́dún fún ọ̀rẹ́ àjọ́lì tó jẹ́ lọ sí ọmọ wúlò fún àwọn tí wọ́n bá jẹ́ lórí ìlú àwọn tí wọ́n wà fẹ́ sí àwọn ọlọ́mọ wọn kọ́ lọ́sọ̀rọ̀ sí àwọn pẹ̀lú nínú àwọn èyí tí a ti yẹ́ orí ní ẹgbẹ́ bí àṣà àti ìṣẹ́ wà ẹ̀ ọ̀nà ló ń pé sunday tí ẹ bá parí oṣù báyìí níta máa tó ń gbé ẹ̀rọ ọ̀nà lọ pọ̀dọ̀ lẹ́rọ sáré yẹ àwọn wà ọmọ sáàbí lè jẹ́ ìjọba alákọ̀ nínú ọ̀dá bí ayé àti àjọ òjì yà àwọn oníṣòwò tó ní ṣe pẹ̀lú fámìlì

wọ́n lè fi rẹ̀ lórí ìtẹ̀lẹ̀ láti orí ti wà ní adágbórí ti nílẹ̀ ìfẹ́ìdì náà ni àwọn wọn tí a bá láyé lè àwọn tí a bá láyé ní wọn ilẹ̀ ìlú jáfà ìjọ jáfà èyí tó wọ́pọ̀ ní pé kọ́nà fi ẹ̀sìn fún ẹ̀rọ ìdílé wọn wọ́n kí wọ́n gbáwẹ̀ wọn lọ bàbá bí a ti wá tí ó tọ́rọ fún wọn láǹfààní wọn lọ́ọ̀ ìjọba wá fi ẹ̀sìn tábẹ́kẹ́sì máa dá sí àlámà rí ìgbésí ayé wa táàmù sí ọ̀rọ̀ lọ́kọ́ láyà tọrọ nílé wa ìlọ́rọ̀ lábílẹ̀ tàbílẹ̀ ní ẹ̀já gbọ́ntọ́nà lórí ọ̀rọ̀ ìyẹn àfáyẹ̀ sábà lórí wa nínú òṣìṣẹ́ pé tó tẹ́tẹ́ ní o tó kúkú tí wọ́n lẹ́sìn ní olé ìtàǹtọ̀ yìí lọ tó bí ọ̀rọ̀ lọ́kọ́ láyà ní Islam ọ̀rọ̀ ẹ̀sìn rí ṣùgbọ́n pamọ́ bẹ́ẹ̀ náà ló pa

àwọn ọ̀sọ̀rọ̀ pé ìdámọ́ lọ bẹ́ẹ̀ ẹnìkan ọ̀bá tí wọ́n sọ̀rọ̀ nípa tó bá ilẹ̀ kò dúró ní nígbà tí ọlọ́run àti òjijì ọlọ́run táwọn tó tó ìdí lórí ẹ̀rọ táwọn bá dábì táwọn bá dábì ìlú aláàbájú ìmọ̀ sí ilé jẹ́ àpòrò ẹgbọ́n mi ẹ̀ẹ́ àpájú ìmọ̀ sí lóbìnrin ìjọba tí àwọn wà lọ́wọ́ àbọ̀lá ní wípé ah, àyè sọ́ọ̀bù nípa bọ̀ sí ìdílé mọ̀lẹ́bí ìfúnjọ́nà ìjọ tó yóò fún wa ní àwọn àǹfààní tọ́pọ̀ ẹ̀rì àǹfààní alákọ̀ọ́kọ́ omi pé ìgbésí ayé lọ́pọ̀lọ́yà mùsùlùmí bàbá bèèsì ẹ̀lú ìtọ́lọ́ màtàndẹ́bì sọ bàbá ní ìgbésí ayé yẹ àkànní ló lásán ẹ̀rì àmọ́ lòlẹ́ ìtúnṣe náà ìbálòpọ̀ tí wọ́n lọ ń láyé láàrin ọkọ̀ àtàrí àwọn ènìyàn lásán tẹ́ tó mọ́ta lẹ́nu tó ń parẹ́ يقال المصطفى النبي صلى الله عليه وسلم وفي جزء أحدكم صدقة Àrẹ́bìn nínú ìtumọ̀ bára ilá ti kò gẹ́gẹ́ bí ọkọ̀ àtàyà, ọlọ́run tó máa kọ́ sílẹ̀ bí ojú bàtẹ́ ti sàárà, tó bá nẹ́bí ẹ̀bá fẹ́ ń lọ́wọ́ àbá àdúrà. Ìwọ́n àkókò àwọn ẹ̀rẹ́ ti mọ̀ tó lóṣèlú, ní tó jọpọ̀ rẹpẹtẹ yẹ̀rì nígbà tí wọ́n ti sọ yẹn lọ́rọ̀ lọ́rùn wọ́n sọ abẹ́rẹ́ rẹ̀ wọ́n tẹ̀mọ̀ wọ́n ní àyà pé adé lọ sí àmọ́ta wọ́n ti kọ̀ọ̀kan wá nínú wa ló mọ̀ lọ sí ibi bá ti rẹ̀ ìyá ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ló mọ̀ lọ sọ́rọ̀ lára ìyàwó ẹ̀ wọ́n yà fún ìgbẹ́gbà sí ara ìyàwó ẹ̀ tí tó fi sára ìyàwó ẹ̀ tí fi ń gbárùn tó bá tó tó ara ìyàwó ìyàwó àfọ́mọ ẹlò ní ìpínlẹ̀ mẹ́sàn sí lé lọ́pù sí tí ó gbẹ̀ṣẹ̀ ní onígbẹ̀ṣẹ̀ àtàrí ní ó gbẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ṣẹ̀ tí wọ́n ti fi sára ẹni tó lẹ́tọ̀ọ́ sí lẹ́gbà alágbálẹ̀ lọ́rọ̀ ìgbẹ́gbẹ́ yìí sọ fún wọn ní pé ọ̀rọ̀ ìdílé mùsùlùmí ìgbésí ayé lọ́kọ̀ àti láyé wa ta bá gbé kalẹ̀ fún mẹ́tò ti fẹ́ ká tòó àkọ́kọ́ ẹ̀sìn ọ̀rẹ́ dáadáa táàrí ilẹ̀ lórí pé nígbà sáńtó ìsáńtó ìsáńtó pàtàkì ẹni ní wá ló ti gẹ́ hàn bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀sán lórí ẹ̀ríwájú ọlọ́m ẹsẹ̀ rẹ̀ ní ọgbọ̀n ní ẹlẹ́kẹ̀ẹ́jì náà fàárí táàmù orí ilẹ̀ òjẹ́ni pé àǹtàkọ̀ wà nínú ìgbésí ayé wa ni ẹ̀rì bá ló wà àǹtàkọ̀ wọ̀ bí òsì náà àǹtàkọ̀ wọ̀ ọlọ́run fún wa ló mọ àwọn àǹtàkọ̀ ló ló máa jẹ́ torí wọ́n ní àti ń bá ti ní ṣáṣe tó lè bá rí bí ó ti yẹ tó rí Ọlọ́run bá ti yá mi, Ángẹ́lì yá mi bá bá ti rí bẹ́ àgbákò ìwọ̀n ní táǹtì yìí. Ilé ìjọba àgbáríkà ni àti ìkọ́tọ̀ wá lára aláwọ̀ ìmọ̀lára. Ẹni kọ́ ọmọ pápá pa rẹ̀ àfọlọ́. Nípa tọ̀mọ̀ ní tó kò ní ṣòkó rẹ̀ sọ lórí ẹ̀kan tí a dá mẹ́jẹ tẹ̀lé. Kò sí ní kò lọ́dọ̀ ẹ̀kan tí a burú mọ̀ tẹ̀lé tẹ̀lé. Àgbáríkà láti ìjọba. Ìfẹ́ bẹ̀rẹ̀ aláàbí ọlọ́gbọ́n tó ń gbọ́dànù ọlọ́run tó wà lè sàlẹ̀ kú ẹ̀kún wa ẹ̀rì bàbá tó yàwó àdúrà tó wà lórí wọn tọ́ bàbá rẹ̀ pẹ̀lú láti lọ́kùnmá bàbá rẹ̀ pẹ̀lú alẹ́ ìkùnmá rọ̀já máa bẹ̀ ìlẹ́kùnmá bí ìkọlẹ̀ rẹ̀ yìí ọlọ́run fà ìbáríkà sí èyí méjì ní sàlẹ̀kùn àìbáríkà sí èyí méjì yóò ṣe ní pẹ̀lú ilé àìbáríkà lànà àdúrà àìbáríkà yìí náà lànà ìrìnàjò bàbá fi ọkọ̀ àtàyàtọ̀ ìdílé wa ká fi tó bá ìbáríkà sáà ní wa ìyẹn àǹfààní kejì àǹfààní ẹlẹ́kẹta jẹ náà ìmọ̀ wa ni pé àwọn ọmọ tí ó bá tara wọ jáde àwọn ní oṣù tó bá dáadáa nílẹ̀ ẹ̀dá bá mi yóò máa rẹ̀ sẹ́ǹdì tó bá bẹ́ẹ̀ ní gbogbo dáadáa lára wọn kò kí lórí tiwa àwọn ó sì yàgò lẹ́yìn tí òní dáadáa sílẹ̀ Báwọn ọmọ náà bá dàgbà àwọn ọmọ tẹ̀sí ní ìmọ̀ dáadáa ni. Àwọn òtún tó tẹ́tẹ́ dáadáa ni àwọn ọmọ tí wọ́n ní ìmọ̀ kà lọ́wọ́. Ẹ̀yà àgbàkà wá tó ní wá wá ní kan àfìnájú ìlànà. Lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́ ilé náà wọn kọ̀ ní táwa ni. Oúnjẹ ọlọ́run sí ìgbésí ayé wa ní ìgbésí ayé ọ̀rọ̀ ìgbésí ayé lọ́kọláyà wa. Ààyè ní lórí tí ní ogun ìfìlú máa pọ̀ mẹ́ àṣùgbọ́n látara àwọn kòwọ́míwàwà tí ọ̀pá mọ́ dáàmì látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá lẹ́yìn tó ti ní pé ìtàbọ̀kú ọmọ àkídà ọ̀rọ̀ gbàgbó ọlọ́pàá rí èmi ó sàn tó bá kú ọ̀rọ̀ ìjọsìn táwọn pará sí yóò sàn ọ̀rọ̀ tó bá kú pará fún rẹ̀ pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ rẹ̀ dáńtú ayẹyẹkúyà àmì ti ẹ̀sẹ̀ ṣòro ilé ìfẹ́ dàbí pé bí ogun tá jẹ lọ́tọ̀dọ̀ àwọn ará àjẹta nílẹ̀ káàrọ̀ bí e, táwọn ní ìlú ẹ̀sìn ìtàn àlámọ̀rí ayé wọn àfi tó wáfí Ilé ẹ̀rọ látàlẹ̀ ti ṣe fara tó ìjá tí pé kí òkú ní bá fún mi àti tẹ̀sẹ̀ tí ogún rẹ̀ yóò fi gbogbo. Èyí pàtàkì yẹ́ àti ẹ̀sẹ̀ sàmù àtà. Ọba bèèrè ní wọ́n ti kù láàrín tí ogún rẹ̀. Ilé ẹ̀ká rọ̀ ìlú. E. Àwọn ọmọ ìyàtẹ́ǹtì àti pé nínú ìdílé wọn tí òjò ogun tí òkè wàhálà ẹ̀fẹ́ ẹwọ́n àmì òtí o ṣùgbọ́n ó kéré wọ́n bí àti bá sálẹ̀ tàbí ìyàwó tí wọ́n bá ti fún ẹ̀ ẹ́ wọ́n ti fi ojú ẹ̀ ní pàtàkì ó pẹ̀lú àìjẹ́gbẹ̀ tó ń darí ìjà náà ti jẹ́jẹ́ rẹ̀ Ìgbẹ́ ti wá ní ìlú wá rí lọ náà nù, ààrẹ lọ́pàá ti àbúrò ìṣe akọ́kọ́ àwọn kọ̀m̀pílẹ̀ ìyá ní lọ́pẹ́ lọ́wọ́ tí wọ́n jẹ́ ọmọ ìyára lóbìnrin àdúgbà ní ìlọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ bá ń kẹjọ wá ní ìwádàbáyìí ìwádàbáyìí ìwádàbáyìí nígbà ilé ẹgbẹ́ ilé ìmọ̀ ṣẹlẹ̀ sí àbí ẹbí ilé wọn máa dà lójú ìbò àwọn tí ó ti ẹ̀ ti ní ojú òjò gbọ́lẹ̀ tó ọ̀rọ̀ gbọ́lọ̀ ànábì ẹgbẹ́ tó wá ń gbọ́ ọ̀rọ̀ gbọ́lọ̀ ànábì ìwé ẹgbẹ́ ó dáhùn bẹ́yìn gbogbo ilé ìlàpọ̀ وطريق السنة تنتهي إليه يسمى أيها الإخوة اسم شامل سنة تلو وقدوة كومبريسيف يتكفي أقدعتين ما يقابل ماذا الفريد أو ما يقابل ماذا البدع ثم الغداء أفقيه من يهي ثم ني ثم ني بيتياني ثم ني بيتياني nígbàdé tó ní ṣe pẹ̀lú gbogbo wá fẹ́ẹ̀dì láìpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rì ẹ̀yẹ́ ní ó tó wà náà gbogbo ayé àmọ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam tó ní ilé ìdájọ́ wá sọ́là yìí fún wa. ìjọba wa tó lọ́pọ̀ ìlọ́pọ̀ ni ìwà ìtò ládàrí ládàrí mìíràn ní pàtọ́kọ̀ yọ káàkiri lẹ́bù kan ámì ìtẹ́lẹ́yà omi náà káàkiri lẹ́bù kan àwọn náà lọ́kọ̀ àdúrà wa ya ti rí ọkọ̀ àbáyé gbèsè ayé àwọn méjèèjì ọmọ tó rò jàmáà làkúkà ní mọ́ta nínú ẹgbẹ́rí ogó tó lọ́wọ́ ìdìbà ọmọ ìyẹ̀lẹ́ káwọn fún ara ní ẹ̀ṣọ́ ara wa lẹ́sọ̀ tí ó ti ara wa àti tó wọ́n sí ayé ọmọ ẹgbẹ́ ìjú wa agbọ̀rọ̀ máa pe bára tí ń pe àwọn ọ̀ṣọ́rọ̀ ilé ìtawà ní tí ó sọ̀rọ̀ nípa àwọn méjì láti sàlàyé ìtọ́jẹ́ tọkọ tàbí sàlàyé ìtọ́jẹ́ fàyà ìsàkó ti mú ìyàwó ẹ̀ ìdíyàwó tó kọ̀kọ̀ akó lórí nílé jàmáà náà láti wá parí ìtawọ̀ rẹ̀ lọ́nà ní àwọn ọ̀rọ̀ tó náà tó máa ń dáwó ewu sílẹ̀ láwùjọ àbí nínú ìdílé mùsùlùmí nígbà míì tó ti lọ lórí rẹ̀ òun náà lè kọ́ bí wọ́n ti fa ábúlé nǹkan ọjà òun náà lè yí sí ìfẹ́yàwó jẹyà ọ̀kan lọ. a ti wà lẹ́nu ilé iná bàbá mọ̀ ní a ti jọmọ́ yóò máa tó so ìyí rẹ̀ láti mú a máa a fún àwọn tí tí ó jẹ́ pọ́pílẹ̀dì kama sí àádúrú àjọ ìjà wọ́n lè wọ́n tí wọ́n jẹ́ pílà rẹ̀ nínú ni wọ́n jẹ́ máa ẹ́ nàmbà wà nàbà nà ní nígbà àzáì bára kan wà ó sí ìtàn náà ọkọ̀ nàmbà 2 ọ̀la náà náà àlùfáàjà tó wà ní kí ìrìnà ìyàwó àkọ́kọ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ọ̀wọ́ àkọ́kọ́ bí àtúkò ṣẹ́lá àwọn afẹ́ ìgbẹ̀rẹ̀ ẹgbẹ́ ọ̀tàrà nìkan ti gẹ́ nínú ọ̀tà fílù kan nìkan ọ̀kan ọ̀gbọ́ orí ẹ̀hẹ́ ìrọ̀bá ní ọkọ̀ kan láàárín ọ̀sẹ̀ ní lẹ́kùn lẹ́nu ọba fẹ́ sọ agbárí mọ́lẹ̀ ìtàkùn lè lórí lórí bí ẹ̀sìn ẹgbẹ́ máa lọ nìyẹn ṣẹ̀gbẹ́ ìlànà bàbá pé àwọn mẹ́rin jọ tí a ló ń bẹ wọn jọ kan náà tí wọ́n bẹ mẹ́jọ máa àwọn tó inú ìṣó wọn bẹ̀ ṣe àánì wàlà áìlẹ̀nì wọ́n kọ̀ọ̀kan tó máa mẹ́rin ṣùgbọ́n tí ẹ̀rọ ti jẹ́ mẹ́rin náà ọ̀kọ̀ọ̀kan láàyè ẹ̀yà àkọ́kọ́ ni wọn náà yẹ àìsàn ẹ̀yìn tó wọn sí ọkọ̀ ثم بعد ذلك الزوجة الأولى ليه هنالك اليوم يهو على قطار اها ايه تتعنقى نجا الزوجة الثانية هنالك يهو لكتا يهو لكتا أريد فيها قطرصة nǹkan lágbàá yàwó alákọ̀ọ́kọ́sọ̀. nǹkan láti bá yàwó alákọ̀ọ́kọ́sọ̀ àpọ̀sílẹ̀ ìgbéyàtọ̀ sí nǹkan bẹ̀rẹ̀ kẹta náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ayé ẹ̀dọ́ mọ́tàbá pàtẹ́ ìtàṣọ lórí ilé káfíkiri ẹ̀ka pápá olóògbé jùlọ ẹ̀ lọ ẹ̀ka pàtẹ́ ìtàṣọ lọ ẹ̀ka pa ìkẹrin náà sọ ìgbà mẹ́tẹ̀ẹ̀ta tó kù lẹ́yìn alákọ̀ọ́kọ́ jẹ́ kọ̀ǹdíṣàn ni kí ni kọ̀ǹdíṣàn wọn jẹ̀ náà ẹ̀ wọ́n gbé wọn lé ìrẹ̀lẹ̀ lẹ́nà ilé ẹ̀kọ́ lẹ́sẹ̀ yìí nìkan náà máa kó gbàdúrà lọ́tọ̀ọ̀rẹ́ lẹ́yìn à ń fún ọ ní àwọn àmọ̀ràn ìjọba sí lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àwọn àṣà ìjọba ọba sí wọ́n lẹ́yìn tó dúró lórí àpínká mọ̀tútúnà lọ́dọ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam wa sallam lẹ́yìn tó fún ọkọ tí ó ṣe ìyàwó jẹyọ kan lọ lẹ́yìn tí ó fún ní àmàrà èyí tí a bá àmàrà dé ní oṣù tí ó kọjá ìyá rẹ̀ tí ó rọra ní tí ó rẹ̀ tí ó sọ fún wa ẹ̀yà pàápàá ìbò sí ọ̀dọ̀ ìbò ọ̀gọ̀ọ̀gọ̀ yóò ti gbàgbé tí wà ní lórí ẹgbẹ́ náà ẹ̀yà àwọn tí ilé ẹgbẹ̀rún tí a mọ́ sára pé wọ́n sáàkì ìsìn lé lórí lọ́pọ̀lọpọ̀ ọgbà àtúkọ́ ilé ní jẹ́ ìgbé

Eh, àwọn asáǹfààní tó pọ̀ ní ààrẹ ọlọ́pọ̀ mọ́sílẹ̀ jẹ́ kí asáǹfààní tó pọ̀. Tẹ́wà àmàrà eh, sí afẹ́kọ̀ọ́ yìí fún ẹni tí ó jẹ́ ọkọ ìyàwó ní tí ó ṣe kí ni ó tí ó lé ìyàwó ju ẹ̀rọ kan lọ eh, ọ̀gbẹ́ni àdó ọlọ́wọ́ bá fi lọ́rùn ayọ̀ fún ẹni tí ó pé àlójọ bí ẹyọ kan lọ láàrin àwọn tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ ìbọn condition ni wọ́n bá lọ́nà mọ́ ẹ̀rí pé wọ́n lè pé sílẹ̀ ìdíkùnlá ń sọ fún wọn nìyẹn ẹ̀wọ̀n bí ọdún ní ilé tí mẹ́ta mẹ́rin ẹ̀wọ̀n máa ń lò sọ ṣùgbọ́n ẹ̀wọ̀n bí condition lọ́wọ́ ti fi ẹ̀wọ̀n fi ẹ̀ náà kí ni condition náà lọ́nà pàṣẹ fún ما صوت لكم من النساء وإذا فقوط الصريح لصورة النساء أين لك ولتنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباع لما تبين أقلاتك أسأل نظام يميعوا استثباب أبي تحقق لرب المعافاة من تأخير في الأصل إذن تأخير لبنى دورانا إذن الحلقة قلنا في الجوانا يحمين الدهي ẹ̀yà ṣọpọlọpọ lọ́wọ́ fún wa lórí ìyẹn síwájú lọ́tọ̀lọ́wọ́ sọ́bọ̀ lọ́nà akálọ́pẹ̀ fún yí alẹ́gbàmẹ́ ìjẹ fún yí ayẹ gbọ́rí ìjẹ náà sí ìtẹ́lẹ̀ ìjẹta mẹ́rin fàyẹ̀ tó tún wọn lọ́gbà ìlú fáwọn àfihà tí wọ́n mọ̀ sọ ìfẹ́lẹ̀ ìjẹ lórí ẹmọ pẹ̀kẹ̀lẹ́ ọ̀kàwò wọ́n ọlọ́run ní kẹ́ẹ̀kẹ́ pẹ̀lẹ́ ọ̀kan yẹn Èyí tún mọ́kẹ́ ẹgbọ́ ṣe ẹgbọ́ sáàbòsí, ju pé ìwọ̀tọ́ kí ẹyọ kan tó wà lábẹ́ rẹ̀ gbọ́n sáàbòsí lọ. Wọ́n wá com kan fún ọ̀pọ̀ sáàbòsí gbogbo lónìí wọ́n gbé kù. Ọba tó ti kan fún àwọn com gbogbo mẹ́ta, ọba tó ti kan fún àwọn sáàbòsí gbogbo mẹ́rin. Ìwọ́n ti á máa kọ́ èdè léèdè ọlọ́mìnira ti di ẹ̀ tí àwọn tí ọlọ́mọ bá pa lọ́sẹ̀, àwọn ọlọ́mọ ìgbọ́lọ́ ti fún ọjọ́ ìwọ́n àwọn tí wọ́n wà lẹ̀ fọ́jú nù yóò fi fi ìbẹ̀rù ọlọ́run ọba tó yọ kàrẹ wọn àti ayé ayẹ fún wa lẹ́yìn náà ayé àti ó bẹ́ẹ̀ sí ilé ní pàtìyẹ àtàlàyé yẹn náà fún wa ọba nígbàdì sí ọ̀rọ̀ ti ẹni nìfà yẹn tó fún ẹjọ́ ta fún ọkàn yìí náà ni fàtí wọn tẹ ti náà èyí tí ọlọ́run ọba wọn ولن تستطيعوا ولن تستطيعوا أن تعملوا بين النساء ولو حرصتم ولو ولا تميل كل الليل فالطريقة المعلقة ولم لك إلى تسليم لنا ولومي في سنوبي ولم يسمد الكو ẹmọ́ wa pà tọ́jú àbí ẹmọ́ fi kú lọ́dọ̀ kan fi tọ́jọ́ tọ́jú ẹ máa pa á kì bí ìgbà tí ìyàn lo aṣọ tí ẹ̀ fi aṣọ áǹkì sí nìkan ẹ̀rọ ti kú ìlú kíkọ̀ sùn sílẹ̀ ní wọ́n ní ìlú lórí àti ìpínlẹ̀ ayé ayé wọlé lọ́dọ̀ ọlọ́run bá dá ọ̀rọ̀ yẹ pé fún wa nì ìdáni bí ẹgbẹ́ ọ̀pọ̀ ìyàwó kan bí ẹni tó fi yí pé ẹ bí aláìlọ́kọ ṣùgbọ́n lọ́kọ ah, ẹ̀gbọ́n mi ẹgbẹ́ ọ̀pọ̀ ti bí aláìlọ́kọ ṣùgbọ́n ní ọkọ ìtumọ̀ dọ́lọ́gbọ́n bẹ́ẹ̀ni lọ́nà ọlọ́pàá ló dáká ní aláàbọ̀ ẹ̀ẹ́dọ́ sọ obìnrin ẹni tí aláìlọ́kọ tó lọ́kọ̀ọ́ tó bá wo rẹ̀ yóò mọ̀ tó sọ́dún kì mọ́ ọkọ̀ báyìí látara bí ọkọ̀ tó ń bá wo lè bẹ́ẹ̀ sì ni abẹ́ ọkọ̀ kan lọ́wà ẹ̀ tó àwọn tó yọ ọkọ̀ yà méjèèjì ọ̀tá tó ra wọn ẹ̀ẹ́lẹ́ tó dé tó kọ́lọ̀ nípa ní òbí ẹ̀lẹ́ ká bẹ́ẹ̀ fẹ́ ṣáyẹ̀ ẹgbẹ́ ẹ̀lẹ́ tó àbí ẹ̀lẹ́ ni ọ àwọn nǹkan tó ń bọ̀ wáyìí òun náà láàrin àwọn obìnrin tó gbójọ nínú ìfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ tó àwọn tí wọ́n bá jà ń ti wa àwọn ẹgbẹ́ àwọn ìyá wa àbúrò wa àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn tí káàmọ́ tó fẹ́ ilẹ̀ kò tó nípa wa níbi ẹ̀tọ́ ẹ̀tọ́ máa wà ní lójú èèyàn ọkọ̀ ní fẹ́ràn ilẹ̀ káyìí Ẹ̀rọ rẹ̀ tí ó kó rẹ̀ tí wọ́n bí ó ti ti lẹ́yìn obìnrin náà nù wọ́n lè gba tara wa jẹ́ òbí tó pé tí nígbà ló yàtọ̀. Láwọn ọ̀rọ̀ táwọn sọ ni, àwọn ọmọdọ́wọ́ ìjọba wọn bá lórí ẹ̀ka bí wọn rẹ̀ lè nífẹ̀ẹ́ wọn bá kan. Kò sí ìdójọ́ ta nínú wọn, but ìfẹ́ ìkan ọ̀gá ju kan lọ. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ lásọ tó fún ọgbọ́n bọ́ọ̀dù yìí ká mú, ẹ̀ láwọn ìsàkẹ́ ẹ̀rí ẹ̀ láàyè, bẹ́ẹ̀ ra pàtàkì sọ̀rọ̀ ẹgbẹ̀rẹ̀ ra káàdì, àtọ́jú tó ti wà wọ́n lọ́dún pé láti balẹ̀ yẹn láàrin ọmọ ìlú yẹn jẹ́nẹ́rì tó wá mọ nífẹ̀ẹ́ kankan ju ìkànnà lẹ́yìn tó wàhálà lẹ́yìn náà àwọn ọmọ ìwà pé gómìnà ìjọba sí ti pé náà lọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá tí wọ́n tó tó lẹ́kọ́ àfíríkà tí àwọn ẹ̀kọ́ máa ṣe ń ní láìsí àwọn ọmọ tí wọ́n fún ìfẹ́ báyìí ọkọ̀ àwọn onífẹ́ ìtàkùn ìkan lọ wọ́n ní lọ́wọ́sí ilẹ̀ náà wọ́n dédé ẹ̀ jẹba sí ìgbóhùn yẹn tẹ́lẹ̀ náà ẹ̀yọ́ àti òkú bẹ́ẹ̀ ti wá fa ojú ọkọ̀ yẹn mára ní tó jẹ́ ọkùnrin tẹ́rí ilé ó fún ìkòkò tó ní ìfẹ́ ìtàn ní ìgbésí lọ láì Ẹ̀kùnrin kan kó fẹ́ ìtẹ́lẹ̀ ìjọba rẹ̀ ní kí wọ́n náà tí wọ́n náà láti gbé ilé tí wọ́n náà gbóhùn ìwọlé, ló sọ pé mú wọlé ní láìpì wọn náà. Wọ́n Tí wọ́n parọ́ rẹ̀, wọ́n ti jọba ọkọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ nìkan ní àwọn tó jọ kó tó di ẹ lọ.

عندك تمارين وسيرة وسيرة سيرتان السيرة ومن يقولك هذا الضامن أنا لما بيجوا يقولوا يا لي أنا أول نوكاتي ها هي ما بيتان كوي أخي بيتان كوي مكي مرني قبل يوكاتي لي ولو ما في اليوم عملت من ذلك ẹ̀rì tó bá rí pé ìdí ìrọ̀lú ìrìnà lẹ́gbẹ̀ẹ́ ọgbọ̀n rẹ̀ ìfẹ́ àbíjálà rí àbúrúdógún ọ̀nàmọ̀ya ọ̀rin aláfà ilẹ̀bọ̀ ọlọ́dún pọ̀ ní lórí wọn láì àbúrúdógún dáadáa dáadáa ọlọ́dún pọ̀ láńtà ìlú ọdún ìlú ìlú tí wọ́n ká aláfà ilẹ̀bọ̀ wọ́n pàtà á ọjà ilá tí ó gbogbo gbogbo lọ ìwájú àwọn ọjọ́ tí wọ́n tó lọ́jọ́ tí ó sáfẹ́ lẹ́bọ̀ ọwọ́ tí ń gbélé láàfà ilẹ̀ ọdún ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú rẹ̀ àbúkà ìṣòro èpè ní ọ̀fẹ́ ràn wá lọ́wọ́ ní kọ́kọ́ lọ rẹ̀ sínú àfà ó má gbé lójú àfà àti títí àfà ó má gbé tara ó má ti gbé lára wọ́n gbé láfẹ́ rẹ̀ lọ. wọ́n gbé láti gbé àfà ìmọ̀lẹ́ ní ìṣẹ́ fún olú rẹ̀ tí wọ́n lójú ẹ̀ lọ́rọ́ lẹ́yìn tó ti ẹ̀rù lẹ́yìn wọn gbé lára síwájú àwọn ẹni ọlọ́run aṣíwájú mẹ́rin ìsìlámù láti yóò ṣe lórí àwọn àwọn olóyìn ìdarí pé ọ́pọ̀sí ti dáa lẹ́bi tó kèjì lẹ́yìn. ìwọ̀n ẹgbẹ́ ọlọ́pàá ká mọ́ lọ́wọ́ ní àfẹ́ ẹ̀lẹ́nu ọ̀nà ìjọba ká rí bí àmọ́ lọ́wọ́ àti ìlú bí àmì ìjọba ká fún ọmọ fún ọmọ lọ́wọ́ àfa àti fún ọmọ ìjọba ká ìlú fáàtì mọ́ lọ́wọ́ àfa àti fáàtì. ṣé ìjọba mú òdòdó ní ilé ìgbà tó òdòdó àfi ìdí náà wà pé ilé òdòdó àti ìta àti àlá pé ó lè fi jọra wọn. Èmi tẹ́tà àti àtìkọ́ láti ní ìgbọ́n ní ìwé. Fáàtì tó ń pa lọ́wọ́ lọ́wọ́ Yorùbá. Ìjọba àbá ti gbé láti pèmí láti máa ní. Sọ́gbọ́n ìlú ìjọba àwọn akọ̀wé sọ́dọ̀ wọn àwọn nígbà wọn aṣọ ìṣẹ́ ìṣẹ́fẹ́ ni ẹlẹ́bìn ní gbogbo ẹ̀ ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni ọ̀tọ̀rí ẹ̀ ilé ìtumọ̀ jẹ́ ẹ̀kọ́ kan fún wa àwọn tí a jẹ́ ọmọ ìyá wa lóbìnrin àwọn nípa pé ọkọ̀ nífẹ̀ẹ́ ẹnìkan lọ àwọn tí ó jọ kújọ jù wọ́n lọ kéré sí ẹsẹ̀ lọ́rùn ọkọ̀ ilé ìṣe wàhálà nínú ìgbésí ayé tiwa náà àlàáfíà àti àbá wàhálà fúnra wa ilé ayé wa nìkan náà àbálẹ̀lọ torí ilẹ̀ tìtì náà ọkọ̀ àǹsàkòsí ìfọ́tọ̀ wọ́n ti tó kọjá kápásítì ọkọ̀ ẹ́ ó kọjá abílítì ọkọ̀ òye tí abẹ́ máa bá jà lé lórí ẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ kò pọ́sílù ọlọ́dún gbé kalẹ̀ ní ilé ìgbé ọkọ̀ bákan náà nínú omi tó kọjá kápásítì ọkọ̀ òun náà ni àtẹ̀kúrẹ́ tó di máa dá tó di máa bẹ́ẹ̀ ní àjọra hìrì láàrin àwọn tá a kó jọ àfọ̀fún wa wípé ẹni kọ́ ọkọ̀ bá sí ẹ̀dùn tó bá ní sí àdúgbòtọ́lọ́ ṣùgbọ́n náà ọba tó dá ọjọ́ kò sí lọ́rùn rẹ̀ fún lókè àwọn sàkọ̀ǹtáǹtì tó máa ń sọ láńdì rẹ̀ àwọn fọ́lì ìyálé ní sára ìyàwó náà tọ́ta náà wà ní fún láàrín ẹ̀sìn òkèkèrè òṣèlú ẹ̀rọ àyà wọ́n á tọ́ta ọmọ kọ̀ọ̀tì náà tó máa dá ẹ̀dìmà bẹ́ẹ̀ ni àwọn tọ́ta àwọn sì dúró adúgbò ìlú ní mọ̀wá jẹ́ ara àwọn àlè tí kò ṣe so òun في الملبس أو الزينة أو المشهد ونحو ذلك يرى تعطني وتشوف وجه nípa pé lára àtìgbà gbòlé ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọwá ó lè jọkùnrin gbà ní ìṣọ́dọ̀ àwọn obìnrin ló kìí òun náà ni wípé kò sí ààyè fún ẹni tó gbé ọkọ̀ láti gbọ́lá fún ẹnìkan lórí àwọn obìnrin tó kójọ lórí ara wọn ẹ̀sìn gbọ́rọ̀ ní òwàn àlọ́ọ̀ ní gbogbo ọ̀nà kọ́nà èyí ni a ti bá tọ́ yé mi ọlọ́pàá tó dúdú ọlọ́pàá bọ̀ sọ bẹ́ẹ̀ fún wa àwọn àwọn ẹ̀ṣẹ́ di àlàáfù déédéé lọ́wọ́ ní wọ́n tọ́ sí láàrin àwọn ìyàwó ẹ̀ àwọn ẹ̀ṣẹ́ àfẹ́ àfẹ́ kọjá àti ọ̀yẹ̀ bí wọ́n láì fún ara rẹ̀ kẹ́kẹ́ lọ́dọ̀ àwọn ọ̀fọ́dọ̀ náà yóò fi padà máa tẹ́lẹ̀ sí ìyànú yóò fi padà máa tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè láti gbígbẹ́ tó dá àárín àwọn ọ̀fà nílùú ìlọ́rin látara ìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìlànà tó náà mẹ́rin sọ́rọ̀ láyọ̀ sọ́rọ̀ tí wọ́n máa sọ pé obìnrin ọkùnrin ọ̀láǹfààní àti gbéyàwó kejì wọn ní ọ̀tí ìgbà tó torí pé gbogbo nǹkan tó tó tó tó fẹ́ẹ́ rà fún ìfẹ́ pọ̀ nínú ilé àbórí ilé tó gbà fún mi tí ó fẹ́ẹ́ ṣe ìdètò ìyẹn yóò wà bá ń bọ̀ ní ojú àkọ́kọ́ ní ìwé gba nínú igbó náà ìkómòrò bẹ́ẹ̀dì tó bá kan fún náà ní ó kan fún náà ọ̀dà tó bá lò fún ló lò fún náà kẹ́lẹ́ kan wọ́n wọ́n bá wọ̀ yí gbọ́lẹ̀ ju orí mi nígbà wọ́n ń fi orí lóòótọ́ ìkọjá ọ̀rọ̀ ọlọ́run bá mo tó lọ́pọ̀ ní sáà wọ́n jọ bàbá ọ̀fà pé wọ́n fa ilẹ̀ kékeré wọn lọ́ta àdínú fọwọ́ Àwọn ìjọba ọ̀sẹ̀ ń gbà ní ẹ̀lú ìṣẹ́lẹ́lẹ́ ẹ̀mọ́ ọ̀pẹ̀kù lẹ́yọ ọ̀kan tí ó tẹ́yẹ làwọn wáyé fáàn wọ́n kẹ́ ọkọ̀lẹ́ àtìsọ̀. Ìwọ̀n ẹ̀sìn ọ̀rọ̀ àgbọ́yé mi, ìjọba gbìyànjú àbí ọlọ́run láti sọ láyìí, ìjọba ọba sọ lè ẹbá tó ta àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yìí tí البلد والزينة والمسكن ẹ̀rọ mẹ́fàmọ́ ìgbọ́lá fún obìnrin kan lórí obìnrin kejì inú àwọn méjì ta kójú àbí mẹ́ta ta kójú àbí mẹ́rin ta kójú ọ̀rọ̀ tó mọ́ta nínú aṣọ wíwọ̀ wẹ̀zínà nínú ẹ̀sọ́ ṣíṣe wọ́n máa dá wà láàrin alọ́sàn tó dà nínú orí ìgbìyànjú wọ́n àti nínú aṣọ yíwọ̀ lọ́jọ́ papọ̀ kódà nínú ìnáwó kò sí lára àbòsí nígbà tábò sí ọ̀gá ti wọ̀ ọ́ ní ìjọ náà ẹ̀hẹ́ Ọjọ́ àdúgbà táwọn tí ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ kan náà ni abẹ́bẹ̀rẹ̀ náà lẹ máa gbé sí àti omi tí àwọn tí a gbé ìbẹ̀rẹ̀ bá tọ́rọ̀ ilé dada ilé ìfà tí ọ̀pọ̀lọpọ̀ ilé máa ń gba ilé ń gbà ní ìfẹ́ nínú òbí wọn ọlọ́run fi àǹfààní ẹ̀kalẹ̀ kí àjọ́ lápúpọ̀ lórí ìfà ẹ́ lébi kéde jẹma káṣẹ ní òpá lórí ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà láti rẹ̀ ìpò ẹ̀rọ bí lé kàn sọ ìpò láyé láti yàgbẹ́ ìjọ ẹ̀yà láàrin àwọn ọkùnrin kan kò Ìgbà tí àwọn ìjọ tó bá jí ọ̀rọ̀ ènìyàn ẹ̀rì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní ọlọ́pọ̀ tó lè dé ṣe fún ìbáwọn ìjọ tó bá fi ní kó kìí pé ọ̀rọ̀ ènìyàn ọlọ́wọ̀ lè dóòlè lọ́gbàlọ́gbà fún ọkọ́ lè ṣe tó bá ti mú ọ̀rọ̀ bá ń sọ yìí tó lè pín ó lórí ọ̀nà tí wọ́n tó kí láti ilé tó oṣù ní ọ̀nà ni ara àkọ́yí ní kí ọyẹ kí àpọ̀yí ara tó yẹ pápọ̀yí mọ̀ tó lẹ́pà tó ti kọ̀m̀pútà obìnrin kan olè yàtọ̀ sí tẹ́lẹ̀ kejì ẹ̀lá fi mọ́ mọ́ bèbí wá fún wa wípé bóòlù ọ̀sùn fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ra tẹ́ ìwé láàrin àwọn obìnrin lókì ọkọ̀ ọ̀kan pẹ́ wọn obìnrin lókì ọkọ̀ ọ̀kan ni wọ́n rí ẹ̀rì àkọ́kọ́ nínú wọn jẹ̀mọ́ ọmọ bá ti tó lọ sáré tani lọ sára yìí ilé ọ̀pá wọn ló ilẹ̀ ilẹ̀ ló ti kú ní o ìyá ti dàgbà àmọ́ ìyẹn ti kọjá mọ́tò pọ̀ tí àwọn ọmọ kọjá yìí nígbà wọ́n wọ̀ tó wọ́n ti kọ́lé jẹ̀mọ́ ويقرأ مرة يشيرون سنة فلا تكي وقام تنتي إليه yóò láti wá ṣe lóde láàrin wọn ṣùgbọ́n tàbí tàbí tọ́gbà tọ́gbà láàrin wọn ṣùgbọ́n tàbí wọ́n sí iná nínú ìmúra àti ẹ̀ṣọ́ tí ẹ̀ṣọ́ tí ọmọ twenty years ló ṣe àti mọ́ra ẹ̀ ìwé ẹ̀ náà ni ìyá orí fífi sẹ́yìn Gbogbo ìgbésẹ̀ gbọ́gbọ́n náà, gbogbo ọgbọ́gbọ́n náà, ẹ̀rì. Àti ọ̀sọ̀ pé kí ni o, nínú ọ̀dá láti pọ̀ náà, lọ́rọ̀ tó ń bí ẹ̀ gómìnà ìgbẹ́ẹ̀sẹ̀ ní ìwà títí lọ́gbìnà ìgbẹ́ẹ̀sẹ̀. Àgbẹ̀ẹ́sẹ̀ lọ́gbà lọ́gbà láàrin wọn, ọlọ́mọdé ojú ọlẹ̀. Tọ́rọ̀ máa sọ pé ẹ̀, ilé ìgbé ọkàn. Wọ́n máa dọ̀gbà kí ó dọ́gbà láàrin àwọn obìnrin méjì tó fún gbé ìkọ́nà wọ́n ní àṣẹ̀yẹ fún wa lójú ọmọ tó léde àpapọ̀ wípé olóòmọ mẹ́wàá olóòmọ ìgbàlọ́mọ mẹ́wàá ìkan ti gbé o ìkan òkú sí ọmọ ẹyọ ọkàn rẹ̀ lójú tó pápá tàbí fún àgbà tó bẹ̀ ló glass ọlọ́mọ kan àgbà tó bẹ̀ ló glass náà fún ọlọ́mọ mẹ́wàá olúwa bí ọ̀yọ́ ọjà náà ó ti lédè bá àgbà òṣèré lédè kò sí ní pé mọ́tò lé ilé náà ní ọ̀gá ẹ̀ àgbà tó bọ̀lọ̀gbọ̀ bí káàkiri rẹ̀ nìyẹn ní ilé tó jẹ́ ọlọ́mọ kan tó bá wá ní kọ́kọ́ lọ́gbàá

ilé owó òde nígbà tó ń yan lóyún wọn láwùjọ náà mẹ́lẹ̀ ọwọ́ dábẹ́ sára rẹ kí n lọ yàrá lè ọmọ lò tọwọ́ dábẹ́ yàrá tọwọ́ dábẹ́ yàrá wọ́n fi yàrá lóyún rẹ̀ láti òkú náà ilé yàrá lọ sí. Ìjọba ti fún ètò náà lọ́wọ́ àwọn ọmọdé ìṣẹ́ ọ̀sẹ̀ dọ́gba ń àwọn ìṣẹ́ yìí nígbà méjọ olùtọ́sí kìíní olùtọ́sí àìlùgbòlù oríjìnà àbòsí ilé ìlọ́fà tí alìmọ́mù ọmọ Muhammad موفق الدين عبد الله بن محمد بن محمد بن قدامة الجماعي المقدسي الحمد لله والدمشقي رحمة الله عليه ولم تملك عن الإمام ابن قدامة

إذا خاف بالواجب لكل واجب منهم يستغني في طراتيكم Òní Allah fẹ́ ti lọ́gbà tọ́gbà nínú bá ti máa náwó fún àyàwó wa. Ẹ̀rọ tó yóò káwà fún ọlọ́mọ lẹ́wàá, ìjọ́lá fún ọlọ́mọ ọ̀sán. Bẹ́ẹ̀lá ilé ẹ̀kọ́, tó káwà akọ́lọ́mọ ìṣọ́kọ́tọ̀ ọ̀kan àfúnjẹ́ nípa ọ̀nà lọ́jẹ̀ wọ́n ní àrájẹ́ àkàrú kí ló ti yọ ọ̀tọ́ ìṣe báyìí ọlọ́lọ́ mẹ́ta mọ́ ìṣẹ́lẹ̀ gbàǹdọ́gba ni èrò nílẹ̀ àká ìlú ọlọ́gbọ́n sọ orí ìlú fún ọ. ṣe kí ó tako ẹni àkọ́kọ́ wàá fún ibi ètò ẹni kejì wàá fún òmọ́nà tó jẹ́ nínú ìjẹ́ dọ́gba dọ́gba ilé ní tó fi dáná oníwọ́n tó àlàyé ẹ̀ fún wa wọ́n ní kejì náà bá pẹ̀ nínú àmọ̀ náwó lé obìnrin lé ẹgbẹ́ tó lé ìrẹsà lọ́dẹ̀dẹ̀ wa ìfọ́lọ́ tó tó yẹ ìtọ́lọ́ láwọn ọmọ ìlú lórí ṣùgbọ́n àdé tí ìyàjẹ́ ìkan mọ́ wọn láti ní ti ẹ̀kọ́ ìgbọ̀ ìráyì ìfọ́lọ́ tó lọ sí bùkátà kájú bá tẹ́kẹ́ ni ó tó bá gbé wà ní ẹ̀ ó yẹ nìkan sí tàbí ayé tó kúta bẹ́ẹ̀ ayé ẹ̀rọ ìlú ìtàgbé tó wálẹ̀ ìgbàgbọ́gbé tó kúta lábẹ́ ìlú gbogbo lálọ́ pálí àwọn ọlọ́pùnú ọ̀rọ̀ tí òbí tó kì ọ̀nà sọ́dà alẹ́ ẹ̀kọ́ lọ́nà ọmọ yóò kúta tó sọ fún ẹ̀ láyé lọ́dún tó kọ̀ sí ẹ́ ọlọ́dún tó kọ̀ sí ọlọ́dún tó kọ̀ sí ọlọ́dún tó kọ̀ sí ọmọ ìyàkọ́ta tó fà ní afọ́lẹ̀ lórí ilẹ̀ náà ààrẹ ìdílá lè dùn ní wọ́n rẹ̀ ìkúta olóòtú ní òkúta wá ní ìdòkó gbogbo lára ọjọ́ yìí àwọn náà wọ́n tó lára ìlú òkúta rẹ̀ ó pàrà tó òkúta rẹ̀ ló rẹ̀ ó wọ́n fún wa gbé ìgbògbé five thousand lọ́dí àbá ẹ̀ẹ́kùn mi di two thousand lónìí ẹ̀ àtàkẹ́yẹ àwọn ìrọ̀ twenty thousand lọ́dí lórí lórí ọ̀pọ̀ twenty lórí náà lórí lórí láti ìlú àwọn akélé lẹ́yìn ọkọ̀ wa dára lórí tó rí gan ni àgbàdo yóò ẹ̀rọ tó ti ti àkọ́yé tí ọ̀pá ẹ̀rọ ìdí ìjọpọ̀ kan bá ń gbé wá lásìkò kọ̀kan láàrín ṣe ó rẹ̀ yọ́ ṣe 5,000 lọ́wọ́ ní ṣe yẹgbẹ́ ó rẹ̀ lórí ìgbé 20,000 ní orí ẹgbẹ́ ó rẹ̀ tí máa bèèrè báláńsì báláńsì fún tàbí ọ̀rẹ́ ìjọ ni ó lè máa ló ti ẹgbẹ́ máa lọ nù ìrìnàjò jẹ́ àlọ́tọ̀ rahmatu layari kọ́nà wọn kíkwa wọ́n níbẹ̀ ìbẹ̀ ni aṣọ táàbàárà fún ìyàwó ni táàbàárà fáwọn obìnrin èyí tó dọ́gba dọ́gba tí kàtúndà bí i sí nínú ẹ̀ ìgbà tó bá ti ilé ìgbésò ní ojú ẹ̀ ẹni ó ti máa rí gbà mí ẹ́ wọ́n fún náà lọ sí àbùfá sọ́ọ̀lù wọ́n fún náà lọ sí fẹ́ nínú orí ń tó orí àti àbùfá sọ́ọ̀lù aṣọ ọ̀pá kan nínú ìjọba ẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀pá kan nínú ìjọba ìlú ọ̀pá mẹ́jọ ilé ìlú ìlú ọ̀pá mẹ́fà ọlọ́pàá mẹ́fà wá ní àwọn ẹ̀sìn méjì tó lè mìíràn wọ́n ní gbogbo ọwọ́ ẹ̀sìn tó ń òkèlé ẹ̀sìtọ́ mi àwọn ìgbèlẹ̀. ṣọ́kọ̀ máa lè ti kan lápọ̀dọ̀ ààrẹ ẹ̀mí láì gbé tó yẹ́ ìwé ti ẹ̀ tó ti ọ̀tọ̀ ni ọ̀tẹ́ ló kàn fọ́sí pé ní ọ̀tọ̀ fọ́sí ìwé sọ̀rọ̀ ìyàlé lórí. yóò ti fún báyìí lórí tó tó ní pẹ́sà ìfẹ́. ní ìgbà ìlú mi yóò lọ ní ìjà àkọwọ́pọ̀ fẹ́ mi àti olóyìn ìlú ló yóò jẹ olóyìn tó kú lórí ilé ìsáré fún kílè lábẹ́ra mọ́tò àwọn wa lọ́wọ́ àbọ̀ àti pàìjì ọ̀dọ́ ara ìlú ìlú náà lára. Yorùbá sí tó ń gbé ẹ̀ ẹ́ ẹ̀fọ́ ẹ̀ ilé ilé pilọ́tì mo fẹ́ ilé ilá ìlànà nígbà fẹ́ ra mọ́tò gan tó bá ìsìn wọn bá tó ní wọn nítorí ká sí máa ń gbé ní lọ. Wọ̀kọ̀dá ni ká lẹ́yìn Amínà Muhammad Kọ́lá Amọ̀ Rọ̀lọ́sọ̀rọ̀ wà. Ìjọba dáadáa alọ́gbèsè wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ Ìmọ́ Muhammad tó jágbé àbá àtòkùnrin nígbọ́jọ́ àwọn náà ti sọ lórí tó jọ bẹ́ẹ̀ nígbà wọn kéré lọ́pọ̀ wọn ṣèlúgbọ́dún ìlànà mọ́tàrí nípa arákùnrin kan tó ní àwọn méjì láti wọ́n ní fọ́gbé láti gbáhùn alágbọ́kùnrin náà papọ̀ ìrìn ìmọ̀ Muhammad sọ wọ́n lọ́kùnrin yẹ pé láti gbọ́lá fún kan lórí nǹkan níbi ìmọ̀ náwó fún wọn ọ̀rọ̀kọ́ tó mọ́ta ti kan lọ tí àti ìjìjì onílò pàájì òdìyàjẹ́ òdìyàjẹ́ ó lè jù àwọn lọ ìfẹ́ ní ilé ìfọwà bẹ́ẹ̀ bákan náà oníwọ̀n tó sọ ara bẹ́ẹ̀ náà ní aṣọ wíwọ̀ àti ìmúra èèyàn lè kọ́ lápọ́ta lórí ìkan orí ìtàkà náà lè rúkọ bí ìfáyà nàkà náà lè rúkọ bí ìfáyà tẹ́yìn nígbà tó ti pé ìkejì náà ìjó tó déédéé rẹ̀ tó tó àfúnwò àrùfà ní ìtọ́jú ààbìbì lóra nígbà ní ìlẹ̀ ìrìn àwọn olókún wọ́n ní ìfọ́kàn ní ẹni tó gbùdọ̀ òjòdó ní àwọn ìyàwó olóbìnrin ní ti fẹ́ ìyẹn lọ́dún lọ́pàá ilá ti yẹ ní ara ẹ́ òjú ọlọ́run bẹ́ẹ̀ ní tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lójú ọgbà tí wọ́n bá ti kéde jù náà rẹ̀ láì kéde ní láì rà fún ní láti ọmọ ilé pé kó bá ti wá sẹ́yìn bá mi kọ́mpẹ́tíṣàn láàmà وأصابنا بخير من أبو جيب مساكي أن أبو جيب نفسه بنار فاطمة كل غالب مأمور أواني يقول أن يشير وأن تعبيرني أن تعبيرني أن تعبيرني أن يشير أن تعبيرني أن تعبيرني أنا جاءت من أمر الجنة في جماعة مؤمن ìjọ́mù ìlú bàbá mi ìgbọ́rọ̀ ọ̀sẹ̀ ìgbọ́n tó kó ìlà ẹ̀ àtọ́kọ̀ máa ń fẹ́ kí ìjọkiri ẹ̀ tó kí ṣe láti ọ̀pì náà kí lọ́mọ̀ sí ìhàn

Èyí tí bẹ́ẹ̀ lókè lásìkò yìí, ó lè jásí tó ìfẹ́ ìrìn ní wà ní Tẹ́fọ̀n nígbà tí wọ́n bá bí ẹ̀mí lẹ́nu. Nígbà tí náà tó bá bí bẹ̀rẹ̀, tó bá tó títà ní ìfẹ́ rẹ̀ máa ṣe lò, ọ̀bí bá rí bàbá aláàbà rí bàbá ní ẹ̀tàn àfáfí, alùpùpù tẹ́lá bí ṣe rẹ̀, káà fọ́ yẹ pa alábí sí ọlọ́pẹ́ lọ́pẹ́ tuntun. Bọ́lọ́mọ máa ṣe sọ́ọ̀lù. Níbi ìdájá níbi ìwáyọ̀ fún ọkọ̀ ẹni, ètí ọkọ̀ ẹni lọ́rùn, a máa fi kọ̀ǹtẹ̀lẹ́sàn lórí ẹ̀rì. Ìwà ló ń wọ́n lọ́pẹ́ tó lọ́pẹ́ ìlà àkọ́kọ́ lásàrẹ́ ìjọba wúlò fún wa ẹgbẹ́ sí wọ́n láǹfààní wọ́n gbàdúrà wa bí ìṣe dáadé kalẹ̀ fún wa ìdí ọlá ọlọ́nkọ́mọ́ jẹ́ dàrú wọn tí ọlọ́n ti gbogbo kan wa ìkọ̀kan wa lọ́mọ lọ́kọ̀ láyá nínú mọ́tàlá sí ara tàbátà púpọ̀ ọlọ́kọ̀ sọ́lá ìpadà rẹ̀ fún wọn wọ́n dáadáa ọlọ́kọ̀ sí wa lọ wọn tí ìṣe fún wa ìgbàfẹ́ nínú mọ́tàlá sí ara tó kéré ká fi lò وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين ẹgbẹ́ ọ̀rọ̀ tó fi ní àṣálẹ̀ ní ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ṣe náà wọ́n jẹ́ àwọn aṣọ́kẹ́ àti ìṣẹ̀dá ìbéèrè wọn wá ní ìbéèrè. Ìrànlọ́wọ́, ìrànkù, ìrànlọ́wọ́, ẹnìkan wà tó jẹ́ pé káàdì tó tó ti kí ọlọ́run kọ́bẹ̀ nígbà tó wà ní ayé gbogbo àwọn ọmọ láti kò ní orí láti gbogbo àwọn ọmọ ìjọ ẹgbẹ́ ọ̀kan náà àwọn ọmọ ìlú ìkan tó máa kó láti láti ọ̀kan àwọn ọmọ ìjọ tó wá sí ìlú tó bá sí yẹn wá wù pé òun gbé lórí ìyàn láti gbé tí ẹ̀ka làwọn jẹ́ tó bọ́yá àwọn ìkálẹ̀ ní owó tó máa jẹ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìkàlàyé náà ọ̀rọ̀ ní kàlíṣà tó ń fún ìwé ìjọ òun gbogbo ọ̀pọ̀lọpọ̀ àti òkú tí ó kọ́ sí láti ṣe Ọjọ́ ìgbéyìí náà ni gbogbo wa ti gbọ́ mi, ẹni tí ọlọ́gbò láti rí tó kó nǹkan tí wá pè yàtọ̀ tó kúta, ìtàmọ̀ sí owó dúkìá, ọ̀gbà tí àpò òkú ẹ̀ fún wọn ṣùgbọ́n ọmọ ìlú wọn dá lọ́lá ìfún ọmọ ìlú kí ara pẹ̀tẹ́ ṣùgbọ́n ṣúná lọ sí mọ́ndàlá àbá àwọn mẹ́ta ti ọmọ wọn ti wà lórí pẹ̀lú òbí ní ìgbà wá ìjọba kún ní ojú kí ara ẹ̀kọ́ wọn lọ́wọ́ kún ní ojú ìsinmi kúrò foundation ìfi ọ̀dà rẹ̀ kí ìsinmi foundation ìgbà nígbà ó dá ẹ̀dá mẹ́ta kan bùkálẹ̀ ìfi ọmọ sí àwọn èèyàn láǹkà nílẹ̀ yìí kú ẹ̀ ó gbìyànjú ṣùgbọ́n gbogbo ẹ̀ pé káàkiri nínú bí a bá fún àwọn ọmọ wa lójú ayé wa ìyẹn tó lọ sí wọn ní èyí tó bá ṣẹ́kù ẹ̀ tó wà tó mọ́jú parí ìtọ́jú wọn tàbí lọ ibi mú ìjẹ́ lógún náà fẹ́ẹ́ lọ́rọ̀ mi yé ẹ̀ẹ́ tó wá tó tó fẹ́ ṣe ẹ̀gbà mẹ́sì nínú ẹ̀ nínú gbọ́ tó wọ̀n náà láti ṣe ẹ̀ sọ́wọ́ tó wọ́n jọ tọ́ pé endowment fund tó lè fẹ́ tí fún randis ẹ̀ pàfẹ́ pé láàrin ẹgbẹ́ tó wọta pálù kan tó kù àádìfáìdì ẹ̀sọ́nà mẹ́ta ìdákan láàmù rẹ̀ àdúgbàdìfáìdì ẹ̀sọ́nà mẹ́rin ìdákan ló rẹ̀ àbí ìdámáàmù àdúgbàdì ẹ̀rọ ó sápọ̀ mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ìdá mẹ́ta yẹ láwà yọ láti jẹ ìdá méjì fún ìdá mẹ́ lókè Òtòrí ẹ̀ka ìgbogbo dúkìá tí ẹ̀bá fi rẹ̀, wọ́n máa fi ṣe ẹ̀dọ́mìn kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn ètò náà sáàmì ìlà ìlà kọ́ ọlọ́pùn máa yẹ sí àbáyà wọ́n ti lára fúnlára fún wọn. Ìgbé ìgbàgbé ìgbàgbé àgbáyé yìí. Ìgbà àwọn tí wọ́n kọ́kọ́ sí láwọn ní mọ́tà lórí àwọn afẹ́ padà wọ mọ́ta padà wúrú alábi mọ̀ mọ́ta tó ti ti gọ́ọ̀pọ̀ lẹ́bí àtọmọ lẹ́yìn láti padà wọ mọ́ta tọ́jọ́ ní ẹ̀yọ́ obìnrin ọ̀rọ̀ ìjọ kan wúrú wa náà ọlọ́sọ́kọ̀lá sí lọ́rùn láti wọ mọ́ta àwọn awọ mọ́ta á sí ìgbẹ̀yìn láti wá ṣe tí ó sì ní ìmọ̀ sábìsàbí ọkọ̀ òní àtẹ́lá mẹ́rin wá ṣe náà á sì èrò ti wá rẹ̀ sábìsàbí ọkọ̀ tó ní ẹ̀ẹ́dípà tó ní agbára tó jọ ti wọ́n fóòrò lè padà nígbà tí bẹ̀rẹ̀ láàrin náà ìmọ̀ tọ́ka yìí owó kìí wọ́n bá náà sọ pé ẹ̀ nígbà míì ẹ́ ilé ìfẹ́ kúsùmọ́ta ìrìn àdínábí lórí pé ìdíbò ti sílẹ̀ nítorí sọlọ́ kò fún òjò ti padà sílẹ̀ náà dábàá sílẹ̀ torí sọlọ́ àmójú àti lábà ilé síkú rẹ̀ káàbà máa gbogbo mi lọ yìí lábà ìgbìmọ̀ gbogbo mi asábò wa lọ́wọ́. Yẹ̀rọ sábà ní abẹ́ ọ̀pá ìgbólóhùn òbẹ̀ ojú mọ́ta ṣe ojú mọ́ta lẹ̀ lórí kọlọ́ọ̀ ibi tí a máa ti sílẹ̀ lórí kọlọ́ọ̀ àwọn ètò padà bẹ̀ náà kú sílẹ̀ náà lẹ́yìn àwọn àti yàgò àti ọlọ́mọba gbogbo ọmọlẹ́yìn ìjọba ti mọ́ta yẹ̀ ìṣòro ìṣòro ọlọ́pẹ́ ìlọ́mọdé náà lọ́mọdé àwọn padà lọ́jà fún bí Ìyẹ́ ló fi gbé lábú àmẹ́rin ìjọ́mọ̀ pé mo ní owó òyà ìrọ́nì. Ní ètò tí ju ọmọ ẹyọ ọ̀kan lọ, ọmọ tí mo ti bí ẹ obìnrin kan náà. Rúkẹ́ àmì wá ní ó fẹ́ pín sí lójì. Ṣé ti ìdákan sí lọ́rùn, ìdákan tó kù nínú lójì yẹn kí n kó bọ́mọ̀ nù àmọ́bí lọ́pọ̀ yẹ pọ̀ tàbí ìṣàkóso ìṣòro jáde tí wọ́n yẹ àmọ́bí lọ́pọ̀ kọ́ni ó ti jẹ́ tó ní ìgbà mẹ́ta ìwé àmọ́bí tó bá ti báyìí gbogbo tó bá ti mẹ́ta máa fún ọmọ mi lókù ìgbà ẹ̀yọ ọkọ̀ tó kù nínú mẹ́ta yẹn máa fi fún lọ́gbọ́n láti àmọ́bí wàkúrúdú tàbí ìrọ̀rùn wàkúrúdú fọ ìrọ̀rùn mẹ́ta yẹn náà pọ̀ bó ti dáa ọgbẹ́ àrẹ́gbọ́gbọ̀dá tó ìgbọ́gbà ìgbúgbẹ́rin ìmárùn-ún ogun ẹ̀rọ àwọn ọ̀pọ̀ fún ìdí nígbà wọ́n kúrò láyá fún mọ́lá fún ọmọ ìyàwó lẹ́gbẹ̀ẹ́ lọ nígbà tí wọ́n lè jẹ́ pọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn náà sọ̀hárà wọ́n bá ní ẹni tí lọ́gbọ̀n ọ̀rọ̀ ilé wọ́n ní wọ́n gbé lè kan sí ìgbẹ́ náà ẹ̀rì ó ní ẹ̀rì àǹtàkà wàlàdẹ́ta àmìyà ẹ̀rì àǹtàkà wàlàdẹ́ta àmìyà إلى أن تتركهم فقراء يتقصفون الناس أو كما قال هذا ما يتلعهم إلا جريكور الله سوري سوري Ọjọ́ta àjọjọ́ ti wọ́n lẹ̀ ní aláìlú tí ó mọ̀ tí ó bẹ̀rẹ̀ káàkiri àdúgbò kan àti láyé rẹ̀. Ọmọdé ìlú ní káàkiri náà ló wà fọ́ sí ní Jọ́lá Gọ́rẹ̀. Pẹ̀lú ẹ̀dọ̀ ọlọ́run, ààrẹ padà yá, ó padà sí ọdún ìjọba ní òkú ní mẹ́ta. Lẹ́yìn ẹ̀rọ ọlọ́run ṣùgbọ́n wá gbé ní ẹ̀ ọjọ́ 28 àkúrẹ́sì ọkùnrin tó padà nínú àwọn ọmọ ẹ̀ wọ́n lẹ́sà ní 18 àgbọ́mìyẹ́ pẹ̀lú ẹ̀rọ ọ̀tàgbò àkáyèrò ara ti wà ilé ìròyìn tó wó ní ọlọ́pùpẹ̀ sàmàjú ti bẹ́ẹ̀ lọ ilé ẹ̀rọ ibi pé ìbàjẹ́ láì ní ọ̀rẹ́ ní kò láyé bá ti ẹ̀rí ẹ̀kùn ní ọjọ́ ọ̀rọ̀ àrẹ́kùn

ìlú àwọn ọ̀tàlá mùsùlùmí wa lò sí ọ̀bà tó pé èèyàn tó fò wá tí jọjọ fúnra rẹ̀ ó ní ọ̀nà tí wọ́n gbà lò ilẹ̀ Yorùbá wà nínú a máa lò di business àbọ̀rọ̀ kátàkárà wà nínú a sì lò ó nínú nínú ṣùgbọ́n tó wáyé pé ìjọ́pẹ́ àlérò nǹkan ní ìsà èyí tó sọ̀tẹ́ ìsà náà ní ìrẹ́gbẹ́ àlérò tó ní ọ̀pá òòsà lérò ilé ẹgbẹ́ ti kọ́ àmẹ́kò pẹ́sẹ̀ ìdí ẹgbẹ́ ti kọ́ máa kò sí ìkórójì àti káfọ́ pé òbí bẹ́ẹ̀sì orí kí ni o bẹ́ẹ̀sì orí ẹ̀rọ ń gbà ní ìgbọ́n dáàbò ọlọ́ọ̀dẹ ká o ṣáájú ogun gbàgbé ọ̀fẹ́ ká o adé ọba yẹn ká o ní ìyẹ́sì ẹ̀gbẹ́ nígbà àbí ìbáni ìtàkà kan ọlọ́run ní ìbáni ìpàdé gbogbo àwọn kan wọ̀ wí bí ẹ̀bá ti jẹ́kọ̀ọ́ gbàgbọ́ yóò máa yí ìyẹn fún jùlọ ìtàkọ́ lè ná ọlọ́jọ́ wúlò fún wa وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته